ẹ kú dédé ìwòyí o láti ilẹ̀ íjíbítì ni àwọn ìgbò ni wọ́n ti lọ kó àwọn òkú wọ̀nyí wá láti ilẹ̀ íjíbítì ni àwọn ìgbò ni wọ́n ti lọ kó àwọn òkú wọ̀nyí ni wọ́n ti lọ kó wọn wá àwọn òkú tí wọ́n ti sin láti ọjọ́ pípẹ́ ó lé ẹgbẹ̀rún mẹ́ta ọdún tí wọ́n ti sin àwọn òkú wọ̀nyí ìyẹn túmọ̀ sí wípé kí wọ́n tó bí Jésù olúwa wa ni àwọn íjíbítì ni wọ́n ti sin àwọn òkú wọ̀nyí íjíbítì ni ọ̀làjú ti bẹ̀rẹ̀ íjíbítì kí àwọn ìbò tó gbọ́n rárá òun ni àwọn orílẹ̀-èdè àwa aláwọ̀ dúdú àwa áfíríkà ni àti lọ́gbọ́n lórí kí baba ńlá wọn kó tó mọ nǹkan tó ń jẹ́ ọgbọ́n òun ni àwa orílẹ̀-èdè aláwọ̀ dúdú àti lórí ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni wípé bí wọ́n ṣe sin àwọn òkú yìí aṣọ tí wọ́n fi wé wọn ńgbà tí wọ́n sin wọ́n ohun tí wọ́n fi kun pósí wọn ó sì wà bẹ́ẹ̀ ó lé ẹgbẹ̀rún mẹ́ta ọdún three thousand years wọ́n sì wà bẹ́ẹ̀ ilẹ̀ àwa aláwọ̀ dúdú ni ọ̀làjú ti bẹ̀rẹ̀ ní ọ̀gbẹ́ni tó jẹ́ olórí orílẹ̀-èdè wọn nílùú Amẹ́ríkà èyí tí àwọn aráàlú ẹ̀ ń wò wípé orí ẹ̀ yí tó ń rò wípé àrùn ọpọlọ ń dà láàmú ọ̀gbẹ́ni yẹn ó ń sọ wípé ṣáláńgá ni àwa orílẹ̀-èdè aláwọ̀ dúdú láti wá làwa tá a wá láti orílẹ̀-èdè aláwọ̀ dúdú wípé ṣáláńgá láti wá bàbá tí ò níyè lórí agùnmáníyè tí a bá máa fi irú nǹkan báyìí wọn àwọn ọmọ wa tírú àwọn yẹn bá ń sọ̀rọ̀ pẹ̀lú ìdààmú àti wàhálà tá à ń rí nílé àti ojú kòkòrò àti tẹ̀m̀bẹ̀lẹ̀kú tára mi nìkan mo mọ̀ tàpò ara mi nìkan mo mọ̀ tó ń ṣẹlẹ̀ nílé àwọn ọmọ wa kò sí bí wọ́n ṣe wọn ò lè mọ bí wọ́n ṣe máa fèsì nígbà tí àwọn onísọkúsọ tí wọ́n bá ń sọ ìsọkúsọ ó lé ẹgbẹ̀rún mẹ́ta tí wọ́n ti sin àwọn òkú wọ̀nyí àwọn èèbó wọ́n lọ kó wọn wá láti ilẹ̀ íjíbítì wọ́n kó wọn wá sí ìlú wọn wọ́n wá ń fi hàn wọ́n fún àwọn èèyàn kí wọ́n lè máa rí wọn pé ó ń ya àwọn lẹ́nu bí wọ́n ṣe sin àwọn òkú tí ò táṣọ wọn ò sì jẹrà tí bí wọ́n ṣe wé wọn tí ò tí ò tí ò jẹrà mọ́lẹ̀ tí wọ́n tọ́jú tó wé wọn dáadáa tó sì fi wọ́n pamọ́ dáadáa pósí tí wọ́n fi ṣe wọ́n àwọn igi pósí wọn wọn ò jẹrà mọ́lẹ̀ yẹn túmọ̀ sí wípé wọn ò jẹ ìyẹn túmọ̀ sí wípé a ní àwọn igi tó dáa ní àwọn orílẹ̀-èdè wa láfíríkà a sì mọ bí wọ́n ṣe ń tọ́jú àwọn nǹkan àwọn baba ńlá wa ti lọ́gbọ́n lórí kí wọ́n tó bí àwọn baba baba wọn ẹ̀rí nǹkan ẹ̀rí. àwọn baba ńlá wa láfíríkà àwọn làwọn wọ̀nyí. bí wọ́n ṣe sí wọn bẹ́ẹ̀ náà wọ́n sì ṣe wà. àtọkùnrin wọn àti obìnrin wọn wọn ò jẹrà pósí wọn ò jẹrà mọ́lẹ̀. àwọn baba ńlá wa àwọn ará íjíbítì aṣọ tí wọ́n fi sí wọn bẹ́ẹ̀ náà làwọn aṣọ yẹn sì ṣe wà. bẹ́ẹ̀ náà lọ́ sì ṣe wà bí wọ́n ṣe sí wọn. bẹ́ẹ̀ náà lọ́ ṣe wà. Bẹ́ẹ̀ eléyìí ọmọdé ni eléyìí ó sì wà bẹ́ẹ̀ bí àwọn òbí ẹ̀ ṣe sí nígbà tí ó pajúdé bẹ́ẹ̀ náà aṣọ tí wọ́n fi wé àwòrán tí wọ́n yà sórí aṣọ náà àwọn aṣọ tó ń fi wé ó sì wà bẹ́ẹ̀ ẹ rí ìdà nìyẹn o ní ìdà àwọn baba ńlá wa ní áfíríkà tí a gbàgbọ́ wípé ó yẹ kí àwọn òkú wa máa sinmi kán máa sùn àwọn lọ́bẹ̀ wọ́n lọ kó wọn wọ́n wá fi wọ́n ṣe àwòrán lọ́fẹ̀ẹ́ àwọn tí wọ́n níbi tí wọ́n kó wọn pamọ́ sí tí wọ́n sin wọ́n níbi tí wọ́n sin wọ́n sí wọ́n ń gba owó ta ló jẹ́ báwọn dánrú eléyìí wò ta ló jẹ́ wá sí ìlú wọn kó kó àwọn ohun àlùmọ́ọ́nì wọn àwọn òkú wọn kó kó wọn lọ sílùú bòmíì kán máa lọ fi wọ́n ṣe àwòrán àbẹ́rí adéyínká ló kọ mí o èmi lọ́ọ́ máa ké wá ń bí ajọ́ngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́gbìmọ̀rẹ́ lẹ́gbìmọ̀rẹ́ bàbá mi ọba ké kákàrẹ̀ kákàrẹ̀ ká ká bí kí gbogbo lẹ̀ kò fọ́ sí wẹ́wẹ́ níjọ́ iwájú kí àwọn ọmọ wa kí wọ́n lè mọ̀ wípé orílẹ̀-èdè áfíríkà àwa aláwọ̀ dúdú a kì í ṣe ṣáláńgá a kì í ṣe ìranù a kì í ṣe ìdọ̀tí àti bàbá àwọn bàbá ńlá wa ti lajú kí àwọn tó mọ ohun tó ń jẹ́ ọ̀làjú rárá ire o.